Mm. Note, views and opinions expressed in the course of this program do not represent that of OTV. Therefore, this channel is not liable to any legal action that may result from this program. ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sórí ètò ọmọ Oòduà tó ń dé sójú ìwòran yín o láti iléeṣẹ́ ìkànnì Wo TV òdu ni wá àwa kì a tún ti dé o sórí ètò bá a ti ṣe máa ń dé tó ètò ọ̀hún ló wá balẹ̀ báyìí bí ọ̀wọ́ ara òjò sójú de yín o àwa òmìnira bá ń wá pèrè fìdí abẹ́ bá fìdí tí a pèrè mọ́lẹ̀ kájọ kan lágbá mi ètò tòní nítorí pé ń dá amú afúnra wa lórí ètò lónìí ó gbọgbọ́n kódà ó gbẹ̀ngbẹ́ ẹ jẹ́ ń pè ní ó gbẹ̀ngbẹ́ nítorí pé kàyéfì ọ̀rọ̀ ọ̀rọ̀ kàbìtì la máa ní kàyéfì ọ̀rọ̀ tó ẹ bá wọn àpèrè fìdílé abẹ́ bá mi dìtẹ̀ àpèrè mọ́lẹ̀ kákó lágbá mi tó tọ̀hún ká máa bá kinní ọ̀hún bọ̀ bá a ti ṣe máa ń ṣe é ta máa ń kìbọnú ara wọn lẹ́lẹ́yọ̀ ẹ̀yọ̀ bó bá ti wá yá yín bó bá ti yégun ni o ṣe mọ̀ pé o ti yọ rẹ́ àwa tá a wà ń bí náà àbá tèrè wá bí torí pé bàbá débi iṣẹ́ ṣíṣe náà là ṣe ó ti wá yá ẹja jọ karabodò torí pàní karabodò tán ká tó ṣe máa wá parọ́ pòtútù mú wa o ó ti yá bó bá ti yá yín ẹja jọ lọ. sí ìka náà ìyá mi bá dín púpọ̀ lọ́wọ́ nàìjíríà ọlọ́run fìyà jẹ mí o. ṣé láti ẹ̀ tó sọ pé owó ló pa owó ni ó ní owó tó lówó lọ́wọ́ ni tó lówó tó dáwọ́ tẹ̀ ni tó tó. òkú lè kú ní òkú lè jí ní ọjọ́ mẹ́ta pé kò yẹ kí wọ́n sí tí bàbá wọn tì í bọ́lẹ̀. mo lérò wọ́n lé mi kúrò ní mọ́tò wọn ni mo gbàgbọ́ pé òkú ọjọ́ mẹ́rin lásàrò jésù jìjì sí i màmá kò sí nǹkan tó lọ́wọ́ wò lè ṣe. mo tẹ̀lé wọ́n lé mi dànù kúrò ní mọ́tò yìí. Ah, ibi tó ti fẹ́ lọ sí yín kọ́ ṣe hmm. ìpínlẹ̀ bọ̀ bàbá bàbá yarí pé sẹ́ pé àwọn fẹ́ lọ sí òun ni. yẹ ọmọdé láyọ̀ ọládìméjì. àmì láti ẹ̀gbọ́n ìyá mọ́mì ìyá oníjẹyìn mọ́mì ṣé tòótọ́ ni òru tó sọ pé wọ́n fẹ́ sí ẹ̀ náà pé wọ́n ti ti fẹ́ sí kílẹ̀ tó mọ́ ìyẹn ṣé ìyẹn ìyẹn tí. ṣé bí mo ṣe wà yìí ó lè jẹ́ pé ṣọmọ lòún mú dáadé àárín ọ̀hún yé mi. She's even defending the man. Ó mà ṣe iṣẹ́ èmi ti bèrè ọkọ tí mo fẹ́ bèrè God's favour do you have anything you want to ask. yeah yeah I have just two questions to ask mama. yeah please go ahead fast please. Um, I, I, I'm calling her direct o. Oh. Okay, direct I know, I know, I know, I know. Um, Ọláyin Ọlásùnbọ̀ Ọláyínká okay. ṣé ìgbà tẹ iṣẹ́ délé àbí màmá náà ò délé torí bí nọ́ọ̀sì yẹn ni mo fẹ́ try láti clarify number one nìyẹn number two. ṣé wọ́n délé ṣé wọ́n délé promise lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni. wọ́n náà délé promise níjọ́ yẹn wọ́n jọ débẹ̀ wọ́n nígbà táwọn ti fẹ́ dọ́nà làwọn ti rí èrò làwọn ti mọ̀ pé ah, nǹkan ti ṣe ọmọ àwọn. sáwọn ò mọ̀ bí a nọ́ọ̀sì wà or not. so okay now mọ́mí ẹ má bínú mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín. dáwà mhm. kíláàsì náà ti join mo ní ìdá ti béèrè question mu. ìjẹ́ kí ló sọ fún ipò ṣọmọ tó wà nílẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló kí ló kí nìkan tó pa á àti ìṣe máa bí gbà ikú olópa ọmọ mi kí ló sọ ọmọ mi ẹ mú orúkọ bẹ́ẹ̀ yẹn. mo béèrè nǹkan tó ṣe lọ bá wọn wí lẹ́sẹ̀kẹsẹ̀ pé kì í ṣẹlẹ̀ pé mo gbọ́ pé ọmọ mi ṣiṣẹ́ tó tọ́ ni kò sọ fún ọ. wọ́n ní kí ló pa àti ọlọ́run bá ti yàn kí ló ṣẹlẹ̀ gbogbo wọn sọ pé ṣòro ni pé wọ́n jà ní ṣòro pé wọ́n gbà tó wá délé ẹgbẹ́ wọ́n ṣàlùwọ́n ok ẹ kà fi ibẹ̀ lẹ̀ ẹ kà fi mo ní ìdí tí mo fi ní kà fi ibẹ̀ a máa sọ later. ok God favour bóyá. my second question is màmá oníntàfíù kò tẹ̀ ṣe tó ń tó ń fa àríyànjiyàn láàrin àwọn èèyàn nínú ìntàfíù yẹn sọ ó ní ẹ sọ pé promise kú lọ́jọ́ monday ṣé mo mọ̀ bí ẹ rántí ìntàfíù yẹn màmá. irú question. ẹ ọ ní pé that's interview mistakes can happen. Okay, ni promise kú òun ṣe monday àwọn idiot kan ń sọ lórí tiktok. tuesday ni eh, monday ni gbogbo sọ pé monday september twelve níjọ́ ẹ̀ lọ́mọ ẹ̀ pé five months Two day ló kú kò ń ṣe monday. Mm-hmm. ok um, ta ló fẹ́ vitamin um, do you have anything you wan to ask. ẹ tó bá béèrè ọ̀rọ̀ sólè kó lè béèrè mi. mo kàn fẹ́ béèrè lọ́wọ́ wọn pé um, mọ́mí ẹ pẹ̀lẹ́ máa kọ́ ọ̀rọ̀ ọmọ o pé ṣé tòótọ́ ni bàbá ní pé àwọn rẹ jẹ because àbúrò wọn náà jáde níjọ yẹn ló ní. that question we will not ask here. Mm-hmm. you that question is in court I don't want to ask any question in court. Okay. you yeah I don't want to ask that ẹ bèrè kan mi ó okay um, um, um, let dawa speak let dawa speak. yẹn so that ẹ lè lọ sọ ní péjì yìí right ẹ lè lọ mm-hmm. make it clear okay. ó ti rẹ̀ clear àwa ń live stream ń ah, bí. àwọn ọmọdé kárí ló ṣẹlẹ̀ bí ẹ mọ́mọ́. Um, ṣé ẹ lè ṣàlàyé díẹ̀ rẹ̀ irú eh, um, àjọṣepọ̀ tó wà láàrin bàbá àti Wùmí nígbà kó tó di pé um, ikú promise ṣẹlẹ̀ ṣe lè ṣàlàyé díẹ̀ irú àjọṣepọ̀ tó wà láàrin wọn fún wa ok wọ́n ti sọ yẹn gospel wọ wọ́n ní ṣe lè ṣàlàyé díẹ̀ sí àjọṣepọ̀ tó wà láàrin Wùmí àti bàbá gospel wọ wọ́n ti sọ yẹn náà. kò tí ò kọ́ tí mo fẹ́ ṣàlàyé ọ̀rẹ́ ni wọ́n kò tí ò kọ́ tó jà wọn ọ̀tá wọn ṣe anything hmm. wọn ọjà kò tí ò kọ́ tó jíjà lẹ́nu mo ti sọ yẹn wọn kò tí ò kọ́. ok gospel wọ another one are you okay. ilẹ̀ ah. ìtẹ̀fẹ́ bèrè ok go ahead madam abinu. so ta ló ní any question tí ò sí ní court kí n béèrè lọ́wọ́ wọn because wọ́n ti dá gbogbo nǹkan tó máa jẹ́ kí ni wọ́n ti dé mi lóhùn. ṣé màmá ló ní ehm, ilẹ̀ ìtọ́kọ́lé yẹn sí ilé bàbá. ask your question. Ask Mubad's mom what happened when Joseph got to Mubad's house for the um, first time after Mubad's demise ṣé mo lè béèrè irú question bẹ́ẹ̀ yẹn ṣá. kí lè rò pé ó lè ṣẹlẹ̀ tí bàbá fi ń sọ pé àwọn tó fẹ́ díẹ̀ ni. ok ọ bẹ̀rẹ̀ ní ìsìn pé ẹ sọ pé màmá pé lóòótọ́ lẹ sọ pé Liam kì í ṣọmọ àlè bọ̀ kí lè rò bí ó fà á tí bàbá fi lè máa béèrè pé àwọn fẹ́ díẹ̀ ni tó sì lè máa jẹ́ kó máa pe ọmọ ẹni ọmọ àlè tó sọ̀ díẹ̀ tiẹ̀ sí búlì ewu ìyá mi ní ọmọ ọkọ tó fà á o àwọn ni wọn lò àwọn ọmọ ọkọ tí wọn rí. ṣó ní ó ní ó ní ìgbà kan àbí ìgbà kejì tí kí ló ṣẹlẹ̀ o ò gbọ́dọ̀ lọ o <laughs> kí ló ṣe hùhùn ó kẹ́rẹ́ kí n kọ́ tí kì í pè yín padà <laughs> ẹ kì í pè wọ́n padà ẹ jọ̀ọ́ ní àwọn kọ́ṣọ̀ tí mi fẹ́ ká bèrè ẹjọ́ nítorí tọ́lọ́run question tó bá ti wà ní kóòtù àbí kankan ní ìfẹ́ kan tó máa stand on our way mm-hmm. and all that ẹ jọ máa pè wọn padà sí i. ìbèrè lọ́wọ́ wọn ọgbẹ́ tó ní wùmí fi gún wọn lọ́rùn ṣáwọn rí àpàgùn lọ́rùn ṣá lè béèrè question orí ẹ̀ náà. ìyẹn la lè béèrè. Ah, kí ló ẹ bá wọ́n mi létí kan tá à ń béèrè lọ́jọ́. ìgbàgbé ṣẹlẹ̀ tí àwọn àlè ok pé ọlọ́run mọ̀ ṣe lè máa ẹ nǹkan tẹ́mi wá fẹ́ bí yẹn má bínú mọ́ mi o ǹjẹ́ ó nígbà kan àbí kejì tí Mohbad ti fẹjọ́ ìyàwó ẹ̀ sí ikú ṣe àbí àbí fún ara ẹ̀ ká ìṣekúṣe mọ́mọ́ náà lọ́wọ́ hmm. tí ó fi lè jẹ́ kí bàbá máa wá rò pé bóyá bóyá. Mercy ti béèrè gbogbo question gan tán. <laughs> èmi àti hmm. ká pàlàpàlà ọmọ náà àti forty one days yẹn. Mohbad promise ò sọ fún yín wípé òun pé ó fẹjọ́ ẹ̀sùn pé ìyàwó òun rìnrìn kùrì ní gbogbo gbàtẹ́bíjọ́ ọmọ wọn. báyìí ó rí mi mi ò rí promise ò sọ̀rọ̀ kan mi o. ẹ ṣé ma god bless you ma ẹ ṣé ma ẹ ṣé tẹ̀lé ẹ yìí god bless you ma okay now ẹ jọ nítorí tọ́lọ́ ẹ má bínú o ń sọ̀pọ̀ kan wọ́n ní wọ́n gún promise níbi ọ̀hún.

ọ̀rọ̀ àtọyìn tí ṣé ìyẹn lè fẹ́ bẹ̀rẹ̀. wọ́n ní òun kó ra ọmọ o àdírírú ẹ̀mọ́ lórúkọ jésù ọlọ́run adá àwọn tó kù sí fún yín ẹ jèrè wọn gbogbo nǹkan tí promise lè ṣe fún yín lè á máa ṣe fún yín tó kù náà ṣe tó jù yẹn lọ fún yín question tèmi tí mo kúkú fẹ́ béèrè ni pé gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ní tí kú ilé ò bá pa ni tòbí ò lè pa ni níwọ̀n bá a sọ forty one days títí di five months tẹ́ fi mọ Wùnmí pẹ̀lú ọmọ yín ṣé Wùnmí jẹ́yàn tó ń ni ọmọ yín lára nínú ilé débi tó ń gbé ẹ̀mí ẹ̀gbóná ìyẹn alákọ̀ọ́kọ́ then ẹlẹ́ẹ̀kejì tí àwọn méjì èèyàn tó ń rìn ìrìnkúrìn káàkiri. wọ́n ní ó tí o wọ́n náà méjì rẹ pọ̀ o wọ́n ló tí o wọ́n dáhùn yẹn. kò ṣe pé bóyá wọ́n ń jà tó fòlù ẹ̀mí ẹ̀ ó kì í ṣe gan-an wọ́n ní ó ti òkè mọ́ torí òun wọn láàbù wọ́n ti ń wà emotional ok ogun ti bèrè vitamin b ti bèrè eh, wendy ti bèrè god's own ti bèrè ó ṣà Osha, please, where are you? I'm right here. I'm just overwhelmed with questions, you know, and um, but nǹkan tí mo kàn fẹ́ béèrè lọ mọ́mì o ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ o ọlọ́run á dẹ̀ bá wa bu iyẹ̀pẹ̀ promise o o ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín mọ́ lórúkọ nǹkan tó kàn ń rú mi lójú tó dàbí nǹkan tó rú mi lójú nu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni pé lẹ́yìn ìgbà tí promise tó ṣaláìsí tẹ́ ẹ fi ń lọ sí ọ̀dọ̀ promise nígbà tẹ́ ẹ gba ìpè náà ṣé kó tó dìgbà yẹn ṣẹ́yìn àti Mr. Lọ́ba ṣé ẹ ti ní gbólóhùn àsọtì tẹ́lẹ̀ àbẹ́ ẹ ti ní ìjà tí ò lè níyanjú tí gbogbo ẹ̀ fi wá di yánpọnyánrin báyìí. ok. kò sí nǹkan kan iná fún oníjà kankan. ti promise to change àwọn ló ṣe ṣe àyàrá mi àwọn ló bá mi ṣe gáàjì yàrá mi àwọn ló bá mi ṣe oríṣiríṣi àwọn ló bá mi ẹni àtọwọlájọ gbáyé ẹni àtọwọlájọ tó ń ṣe kájọ lọ wáyé ìjà kókò sí láàrin wa o mo kàn jẹ̀rẹ̀ ok ẹ ṣe gan ni fún ìdáhùn yẹn nǹkan míì tí mo tún fẹ́. ṣé lóòótọ́ ni wọ́n sọ pé wùmí sọ kọ̀ọ̀kan pé bàbá promise ń gbé obìnrin wá tó jẹ́ pé ìpojú yín rí. màmá ẹ wọ ọ̀rọ̀ ẹ gbàgbé ẹ tó tọ́ ni ṣùgbọ́n ẹgbùgbọ ọ̀rọ̀ ẹ gbàgbé ẹ. tó tọ́ ni ṣùgbọ́n bàbá gbàgbé ẹ. ṣé mo sọ fún yín? Mercy question kejì tí n fẹ́ béèrè ni kí relationship eh, Mr. Joseph Aloba àti àdúrà before now. yes ma. Yes, ṣe ní pé níjà mo ṣe ní pé tẹ kọ́kọ́ sọ̀rọ̀ mọ́ mi mo ní gbogbo kan tẹ bá fẹ́ sọ tẹ ní láti clear fún ọmọ aráyé mo ní kẹ kọ́kọ́ kọ́kọ́ sọ gbogbo ẹ̀ lọ́kùn ara yín ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ fún yín. ni èmi àti ọgbẹ́ close tí mo bá pe àdúrà lórí fóònù àdúrà lè gbé ìgbà tó wà lọ́wọ́ promise wà lọ́wọ́ àdúrà àdúrà tí mi bí mi jẹ́ pé wàá wò ó tí wàá lọ síbẹ̀ lọ tí wàá lọ bá jáde lórí ìtura fún abágbé nípa mi ṣe máa pé fóònù rẹ̀ tó ò ní gbé tó ò ní ṣe gbá. ìyẹn kó ló rẹ̀ ó close ṣètò ìgbà wọn sọ pé close yẹn ní búkì jẹ́ ṣe gbọ́ síta. Hmm. Mm-hmm.